Welcome to our brand new Types 10 YouTube channel. We offer amazing video on entertainment, startup business ideas, healthy living and top 10 list. Please do share, subscribe, and press the notification bell for new videos. LTC. Yorùbá ni bí mo ṣe di MS, bèrè mi lọ́ba lè dé títí dé CMS. Mo ṣe wò mí owó wà lọ́wọ́ mi, tí bàbá ṣòkòtò owó kù láàpọ̀ mi. Yorùbá ni bí mo ṣe di MS, bèrè mi lọ́ba lè dé títí dé CMS. Mo ṣe wò mí owó wà lọ́wọ́ mi, tí bàbá ṣòkòtò owó kù láàpọ̀ mi. gan la tún mọ òróró I can see fine girl with your body o I can tell her say she too fine o girl. Baby girl má lọ gọ́ọ̀kì ẹ̀ tó bá gọ́ọ̀kì ẹ̀ ó dẹ̀ ti dọ̀ọ̀lì ẹ̀. Baby girl kí mi lórí ká lọ́jọ́ ń bẹ̀bẹ̀. I'm a try to give you love, I'm a tó ń gẹ́gẹ́. Ọmọ Yorùbá ni mí. orúkọ yín ẹ̀yin jẹ́ ń bẹ́tẹ́. Yorùbá ni mí mo ṣe bí ms bèrè mi lọ́ba lẹ́gbẹ́ títí dé cms. mo ṣe wo mi owó wà lọ́wọ́ mi tí bá bọ̀ ṣòkòtò owó kù láàpò mi. Yorùbá ni mí mo ṣe bí ms bèrè mi lọ́ba lẹ́gbẹ́ títí dé cms. mo ṣe wo mi owó wà lọ́wọ́ mi tí bá bọ̀ ṣòkòtò owó kù láàpò mi. From the east to the west to the north to the south. bí sms ẹ jẹ́ kó máa lọ mẹ́lọ́mẹ́lọ́ lóníṣẹ́lẹ́sẹ̀ ẹni tó bá bẹ ẹ jẹ́ kó mọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ̀yin lè mu champagne káwa máa mu shinap ẹ̀yin lè fa ṣíṣà káwa máa mu sìgá bọ́ mẹ́lọ́mẹ́lọ́ ni mo fẹ́ kó máa lọ títí tí máa fi fọwọ́ kọ́yàwó ẹ lọ. ẹ mọ tí ẹ gé ẹ ṣayé ẹ wé tó bá tún ròyìn ẹ lè jó bí ewé labalábá paná súyà kú ló fi ṣeré anybody ló lè jó sórí wa gbà tàbí èwe bòjẹ náírà bòjẹ dọ́là bòjẹ pounds bòjẹ euro everything àwa máa rí náà everything rárẹ̀ máa rí lò. alpha ṣe kọ́ fún ẹ ní gògàn sí i wetin fẹ́ máa dán mi jẹ́ kọ́ fún ẹ ní gògàn sí i. yorùbá ni bí mo ṣe di ms pèrè mi lọ́ba lè gbé títí dé sí ms bó ṣe wò mí owó wà lọ́wọ́ mi tí bá bọ̀ owó kù láàgbó mi yorùbá ni bí mo ṣe di ms pèrè ọba nílé títí lé sí ms mo ṣe wò mí owó wà lọ́wọ́ mi tí bàbá ọ̀ṣọ́kù tó owó kù láàgbó mi. ẹ bá wa káwọn d Thanks for watching. Don't forget to subscribe.